فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون الحمد لله الذي بيده تدبير الأمور خلق كل شيء فقدره تقديرا جل جلاله وتقدست أسماؤه والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n bá ọba Allah ọba tí ó jẹ́ pé òun ni ó ń darí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sẹ́dá gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wa pátá ọlọ́run bá ti mọ̀ ó ti ní kán kọ́ọ́lẹ̀ ọlọ́run bá Allah ni ó mú ṣẹ básìkò bá ti tó nǹkan náà sì máa ṣẹlẹ̀ báyá láburú àbí dáadáa abẹ́lọ́ nínú àánú rẹ̀ pẹ̀lú agbára ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀wọ́n mọ́sá ìṣàánú wa ọba yìí dá gbogbo ẹ̀dá tán ọwà lẹ kádàrá mọ́ wọn lá kádàrá tó lọ́nlẹ̀ mọ́ gbogbo tó dá yìí òun náà ní ìrìn àjò rẹ̀ nílé ayé tó wá gbogbo tí ó ṣẹlẹ̀ pátá ọlọ́run ò tí ì dá wa tó ti kọ kádàrá nígbà tó wá dá wa tán kádàrá yẹn ni ọmọ wa lò lẹ́ni wa láti gbàtà bá ti dáyé tá kú gbogbo tí wọ́n ti ń ṣẹlẹ̀ sí wa ọwà nù kádàrá wa ẹni kọ kádàrá náà lọ́lọ́run bọ́yá orí ni àbá burú bọ́yá ìdùnnú ni àbí ìbànújẹ́ tí ó bá sínú àkọọ́lẹ̀ kò ní ṣẹlẹ̀ ọlọ́run bá aláàtọ́ wá kọ́ àwa sínú àwọn tí ọmọ jẹ́ mùsùlùmí òdodo orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run sì yàn ní mùsùlùmí lọ́gá orí kò sí orí kan tó tó kọ́lọ́run sì yàn ní mùsùlùmí ọlọ́run bá aláàtọ́ wá ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa nígbà tá àti ìdáyé tó ti kọ́ wa sínú àwọn tó mọ̀ jẹ́ mùsùlùmí àná ọlọ́run lé wa bá o àṣíláyé dépò tá béèrè ọlọ́run àbíọ́ àánú náà mọ́sàjọ́ bá ọdẹ́lì kìyàmà ẹni kọ̀ọ̀kan wá kọ́lọ́mọ́sà síwálò lórí rẹ̀ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábùwá Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì ní ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'ani àtàdísì súnà nábì náà lọ dáadì lójú ọ̀nà tó yẹ máa ń tẹ̀lé gbogbo tí wọ́n bá ti gbé kalẹ̀ fún wa lẹ́sìn bá tẹ́lá kọ́ọ̀lẹ̀ fún nínú Al-Qur'ani kọ̀sákọ́ọ̀lẹ̀ nínú àdísì àyíkú ẹlẹ́sìn bídí àlàámọ́sẹ́kíní ilà á máa ń pè ànábì ní gbogbo bídíà ànù ni o abẹ́lọ́ nínú ànù rẹ̀ ọlọ́mọdé awo oko ànù ẹ̀yọ́ miami nílùú ìkòròdú mú kí yín ọbẹ̀ ìlera imam ekele gbogbo àwọn àlùfáà àwọn elétò àwọn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin àánú ọlọ́run aláfẹ́ ọlọ́run kọ́mọ bẹ́ẹ̀ wa ní tí wọ́n ní ká ni àtàtọ́yúrú àníwáhùhù wa khataru àtàtọ́yúrú àníwáhùhù superstitions kí ni wọ́n pè ní tàtọ́yò nínú èdè lárúbáwá ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n mú látara tọ́ìrì ẹyẹ kì í wá pé ẹyẹ nìkan ni wọ́n fi ń ṣe tàtọ́yò gbogbo tí wọ́n bá fi ń ṣe tàtọ́yò yóò ma wà lábẹ́ ẹyẹ nítorí ẹyẹ ní ìpìlẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ẹ̀yọ́ ọmọ mi nínú ẹ̀sìn wa àtàtọ́yò ẹ̀rí superstition tó ní káwá sọ̀rọ̀ lélẹ́rí ẹ̀yọ́ ọmọ ìyá mi gbogbo apáta iná alágbọ́dọ̀ lọlẹ̀ gbáradì látara àwọn ìgbàgbọ́ oríṣiríṣi tá a bá nílẹ̀ nínú àṣà wa wọ́n ní àtàtọ́yòrò wàtàṣà umu bilimari iyati awil masumuati awil shohori awil ayami wal azumina òun náà ni kí kéèyàn orí kankan àbí kéèyàn gbọ́ kankan kéèyàn máa fi nítorí yẹ kó máa fi dájọ́ aburú tí sí àbí kọ́ máa fi tí ó gbọ́ kọ́ máa fi dájọ́ aburú tí ó ṣẹlẹ̀ sí tàṣà òmù èrò burúkú ni nígbà míì àwọn èèyàn máa fi àwọn àsìkò kan ipe àsìkò yìí àsìkò burúkú ni a gbọ́dọ̀ ṣe nǹkan rí mẹ́ tá a bá ṣe nǹkan ẹni wọ́n máa bàjẹ́ ipe aburú ó ṣẹlẹ̀ sáwọn nígbà míì yìí máa ń jẹ́ pé ìlú òun ni wọ́n máa fi ṣe tàṣà òmù ipe ìlú tó ń wà yìí òun lọ́fà báyìí fi ń ṣẹlẹ̀ sùn ẹ̀rí alẹ́rí máa ń zọ́lọ̀ láhùn bíi mùsùlùtàn tọ́lọ́wọ́n bá aláwò sì sọ fún wa bẹ́ẹ̀ táà nẹ́bí ọ̀sàlàyé fún wa bẹ́ẹ̀ àwọn ọmọ èèyàn náà labẹ̀rẹ̀ sí máa gbèrò orí yẹn káàkiri pẹ̀lú àpẹ̀kọ àṣetáàní àtàtà yìí ṣírkùn asùgàr ẹbọ kékeré ká ní lẹ́mìí àgbọ̀dọ̀ pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ mẹ́yìn bá pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ onítọ̀ wọn wọ náà kó tó wà ní jẹ́nà ẹbọ kékeré láyò khalidu fi náàrí wà láyò khalidu sọ ìbòhò ẹni bá ṣẹbọ kékeré dọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní fèríjì kò ńlá tán kékeré ni pé ẹbọ ńlá

ńláńlá èyí tá a pè ní kékeré yìí yóò mú yàn wọná bí yàn bá tún bá kọ́tọ́ kú òun náà ni superstition ká máa nígbàgbọ́ lérí àwọn àṣà kan tá a bá àtàwọn ìwé tá ń kà nípa pé bẹ́ẹ̀ bá rí nǹkan báyìí ń dájọ́ nǹkan báyìí bẹ́ẹ̀ bá ti gbọ́ nǹkan báyìí ń dájọ́ nǹkan báyìí tọ́jẹ́ pé ọlọ́run ọba àlá ọlọ́run ọ̀sọ̀ kalẹ̀ fún wa bẹ́ẹ̀ ẹ̀yọ́ maya mi àtàwíìdù kálẹ̀ nígbàgbọ́ sí ọlọ́run ọba Allah huwa a'zamu al-ibadati ẹjẹ́ alọ́lẹ̀ ìmọ̀kó náà ló tóbi dùn nínú àwọn àjọsọ tá a fi ń súnmọ́ ọlọ́run ọba wa tàwíìdì dùn lọ tàwíìdì ju àwẹ̀ lọ tàwíìdì ju zaka lọ tàwíìdì ju ájì lọ tàwíìdì gangan ní òpó àárín gbogbo Islam tọ́jẹ́ pé tọ́ba ti wó gbogbo ìbádà tó kù ti wó kúlẹ̀ ìbádìí alladhina amanu yuqimus salah ọlọ́run bá ní ẹsẹ̀ fáwọn tó ń gbàgbọ́ ẹni ká máa kírun wọ́n kọ́kọ́ gbàgbọ́ náà ká tó máa ṣe kí ni àti ọmọ akérùn ajé pé tàwí làkọ́kọ́ ẹ̀sìn ọkàn ló sì wà òun náà ni ìfaradù láì bil ìbádà kò nígbàgbọ́ pé ọlọ́run bá láàánìkan lọ́ba tí a gbọ́dọ̀ máa sìn lóòótọ́ a sì gbọ́dọ̀ sìn kan mí lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ló gbàgbọ́ ọ gbà nǹkan mí gbọ́ nínú ìgbàgbọ́ òun náà ni al-imanu bil qadar kò gba kádàrá rẹ̀ gbọ́ wípé gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí ọ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ní tó ṣẹlẹ̀ sí ọ láburú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run kọ́ fún ọ ni jìbìrì ó lè bá nẹ́bùwá Muhammad sallallahu alaihi wasallam ó ní akhbirni anil iman ó ní rẹ̀ muhammad sàlàyé fún mi kí náà ń pè nígbàgbọ́ àníbi ni àtúmìnà billah ọgbà aláàgbọ́ ni wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir ọgbà màláìkà gbọ́ ọgbà òjíṣẹ́ gbọ́ ọgbà tíra gbọ́ ọgbà jáàlì kìyàmà gbọ́ kí nílẹ̀ kẹfà pín fún nítọ́ jẹ́ àti nítọ́ jẹ́ alikọ́dàr bọ́lọ̀ ṣe dá ọ bó ṣe wú ọlọ́run lọ́dá ọ lẹ́yìn náà ètò tó ní fún ilé ayé ipé ìkàbá yọ ṣẹlẹ̀ ìkàbá yọ ṣẹlẹ̀ ìkàbá yọ ṣẹlẹ̀ òun náà ń pè ní kádàrá jàmá bọ́ọ̀ bá ti gba kádàrá gbọ́ ò ti gbọ́ ọlọ́run gbọ́ wàlùkọ́dàrí khairihi wa sharrihi ọwọ́ pín méjì kádàrá yìí ti máa ń dùn nínú àti èyí ti máa ń ba nínú jẹ́ nǹkan mélòó lọ́wọ́ bá aláàánú yọ̀ máa ṣẹlẹ̀ sí wa nílé ayé ń sìn nínú kádàrá wa a máa sunkún láwọn àsìkò kan a sì máa rẹ́ni láwọn àsìkò kan a máa lówó láwọn àsìkò kan láwọn àsìkò kan kò ní sówó lọ́wọ́ wa a máa banújẹ́ a sì máa dunnú bọ́lọ̀kọba aláàsìkò kọ́dà lánàá káyèrè yìí ọ̀ṣẹ́ rí yìí kọ́ wá ló kan ìwọ́n fẹ́ wọ́n fẹ́ ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọgbà kọ́dà ọlọ́run ló bayna al-qadari wan-nas wa makhluqatillah kádàrà ọlọ́run àti ntọ́lọ̀ndá àwọn méjèèjì wọn wà papọ̀ kọ̀kanra wọn gbogbo ntọ́lọ̀ndá wa khalaqa kulla shay'in faqaddarahu ọlọ́run ni mo dá gbogbo nǹkan tán èmi ọlọ́run ọba ni mo wá ṣètò ní òṣèṣẹ́ mi ẹ̀ òun ọ̀lágbára nínú kádàrà bóyá kó fa oore fún yàn àbí kó fa aburú fún yàn ọlọ́ni gbogbo mùsíbà tó bá bá yín illa bi idhnillah ìyọ̀ǹda ọlọ́run ọba ló ṣáájú o ọlọ́run ló yọ̀ǹda bẹ́ẹ̀ gbogbo ohun tí ọlọ́run dá kò lè yọ̀ǹda kábúrú ṣe yí kò lè pàṣẹ kábúrú ṣe yí ọlọ́run illa bi idhnillah gbogbo tó bá ṣẹlẹ̀ sí inú ayé yín ọlọ́run ọba ní ọlọ́run ló yọ̀ǹda bẹ́ẹ̀ ọlọ́run ọba ó fi mọ̀nà ọlọ́run ó fẹ́ ẹ̀mí rẹ̀ mọ̀nà àbíká ní ẹ̀mí rẹ̀ ó mọ̀nà ilẹ̀ ìkáyèrè ọlọ́run ó fi lọ́kàbalẹ̀ ẹni bá ti gbọ́ ọlọ́run gbọ́ wípé ìtódélẹ̀ yìí kádàrá ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó di oyè wọn sọ́tò dagabun ayà ẹlẹ́kọ̀ọ̀kànlá ẹ̀yọ́ ìpìlẹ̀ rẹ̀ òun náà ni káwọn lárúbáwá tán bá fẹ́ jáde lọ sí traveling àbí wọ́n fẹ́ ṣe àbí wọ́n fẹ́ lọ́kọ wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n wá kó ẹyẹ lọ́wọ́ ẹyẹ wọ́n mú ẹyẹ lọ́wọ́ wọ́n wá jùlẹ̀ tí bá ti ju ẹyẹ yìí lẹ̀ tó bá ti lakọ́ ọ̀tún ìrìn àjò yẹn yóò da tẹ́yẹ yìí bá ti lakọ́ òsì ìrìn àjò oníṣekíni kò ní da àbí bẹ́ẹ̀ sì kọ́kọ́ kan jáde ńlé ń jáde ńlé báyìí ẹyẹ tó bá kọ́kọ́ rí tọ́wárí tó gba pọ̀ tún lọ ìrìn àjò ọ̀dà inú rẹ̀ ọmọ adùn yẹ̀tàfà àl àbí kí ẹyẹ yìí kó gba agbóòsì lọ tọ́wá ti gba agbóòsì lọ yẹ̀tàṣà àm inú rẹ̀ ọmọ bàjẹ́ yóò máa sun ẹkún pé ha ìrìn àjò yóò ní da òun ọ̀lọ́mọ́ o gbogbo ohun tó fẹ́ lọ lè ṣe bó ṣe kọ́ pàtàkì tó yọ padà sílé yọ máa lọ lè sunkún a ní tòun ti bá wọn àwọn bàbá bàbá àtàwọn wọn ní bẹ́ẹ̀ yẹ bá ti la agbóòsì wàhálà ni eléyìí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá náà wọ́n níbi ìbá lọ tó bá fi ẹsẹ̀ òsì kọ ibi tí lọ kò ní ṣe kí ni kò ní da tó bá fẹsẹ̀ ọ̀tún kọ ibi tí lọ yọ da níbẹ̀ ńlẹ̀ yorùbá wọ́n ní bí ìbá lọ bí òwú aláǹtakùn tó bá ti tàmáyàn la a jẹ́ pé èyàn ti ní ìṣòro nínú ayé nu wàhálà ń jábọ̀ nìyẹn fìtínà ń bọ̀ nìyẹn àdéhùn ńlá kan ti ṣe kí ni ó ti ṣẹlẹ̀ sí yẹn wọ̀mí ní albúmá òun náà ni ká máa nígbàgbọ́ pé bí ẹyẹ kan tó bá ti ké lókè ilé wọ́n ma náà náà ra'isul bayti nafsa baálé ilé ọmọ wa máa pín ogun rẹ̀ kalẹ̀ yóò sì máa túfọ̀ ara rẹ̀ fáwọn fámìlì aníṣẹ́ gbọ́ ẹyẹ tó ké lókè lánàá nígbà tó ti ké yẹn pé òun ní pẹ́ tó mú fi jáde láyé àwọn eléyìí ni wọ́n ń pè ní superstitions ni wọ́n ń pè ní àtàtọ́ yòrò nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ màyá mi ta ló sọ fún pé kò ní pẹ́ kú àlìgẹ́yìn ìtọ́pamọ́ kò sẹ́ni ọmọ kò sẹ́ni kankan tó mọ̀ sẹ́ni àti gbogbo àwọn spasitations yìí àwọn bàbá kan ló gbé e kalẹ̀ fún wa nílùú kọ̀ọ̀kan ni wọ́n sì fi ní tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ìyá kan náà gbé e kalẹ̀ fún wa àṣà lúkọ̀ọ̀kan ni àwọn òwò ni wọ́n sọ bẹ́ẹ̀ wípé bó wà látàkùn bá ti tàbí ọ àṣetì ni ta ló sọ bẹ́ẹ̀ tàlọ́mọ ìtí ọ̀sẹ̀lẹ̀ lọ́la ọlọ́run innamal ghaibu lillah ọlọ́run bá níṣẹ́ rí tọ́pọ̀ àmà ìnẹ̀kẹ́ kan mọ́ lẹ́yìn wọn ọlọ́run kullu ya'lamu man fi samawati wal ardi al ghaiba illa Allah ọlọ́run bá ní fi ń dájọ́ aburú tí ó ṣẹlẹ̀ sọ ta yẹn fún ẹ lẹ́yìn náà ẹ̀yàn máa yá mi ẹ̀rí kẹ́bù ọ̀ṣẹlẹ̀ àbí kò rí ọ̀ṣẹlẹ̀ kò sí lára ń ta rí kò sí lára ń ta gbọ́ ọ̀dọ́ ta ló wà jàmá Allah tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo àwọn ìgbàgbọ́ yìí ò ní jẹ́ ọmọ ṣẹlẹ̀ àṣẹ àṣẹ kápàṣẹ kí nǹkan ọmọ ṣẹlẹ̀ sí gbogbo tí mo dá láhù ọlọ́run mi nìkan náà ní pàṣẹ aláàlẹ́wò lọ́kálíkù pọ̀lú àmọ́ ọ wà darí ọ̀rọ̀ rẹ sọ́dọ̀ ẹni tó dá ọ aláǹtakùn kọ́ dá ọ ẹyẹ kọ́ dá ọ ọlọ́run ti sọ fún ọ yí pé bọ́ bá ti rẹ́yẹ dáadáa ṣẹlẹ̀ bọ́ bá lakọ́ ọ̀tún tọ́ bá ti rẹ́yẹ tọ́ bá ti lakọ́ òsì aburú náà ṣẹlẹ̀ ọlọ́run sọ fún ọ pé bẹ́ẹ̀ yẹ òwìwí tọ́ bá ti kélókélé ẹ̀kú ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ mọ́ni lọ́fi kọ́lá hàbìlì alẹ́kùsábìláàt àwọn owó ni wọ́n da ọkọ̀ lọ́rú tó wá di pé kí ní ìwádìí wàhálà sí wa lọ́rùn tọ́pọ̀lọpọ̀ èèyàn máa ma ń ké ẹlòmí ti lùsì pọ́fàtì rẹ̀ lẹ́nu wẹ́rẹ́ lérí ọ̀rọ̀ táà sọ yìí jama mo rí nǹkan báyìí o mo rí nǹkan báyìí o ẹgbà mí o ẹgbà mí o ó ti dẹ́lẹ́bọ ẹgbà mí ẹgbà mí o ó ti dẹni tẹ́mi rẹ̀ ọ̀bá lẹ̀ má ẹlòmí ti lùsì owó ẹlòmí kan ó ti lùsì ẹ̀sìn rẹ̀ àtàtọ́yọrù ó jẹ́ àádẹ́tún jahiliya àwọn alárúbáwá kó tó di pé ànábì dé ó gbajúmọ̀ lọ́dọ̀ wọn gan-an débi pé gbogbo tí e, e, inú àwọn àdáwò tí máa ń kàn wọ́n òun náà ni pé wọ́n máa fi tí wọ́n rí àti tí wọ́n ń gbọ́ wọ́n máa fi ń darí oore tí ó ṣẹlẹ̀ sí wọn àti aburú tí ó ṣẹlẹ̀ sí ọlọ́wọ́n bá ní báyìí já tehumul hasana ọlọ́wọ́n bá ní àwọn aráàlú kan tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn tí wọ́n rí orí kọlu lánà ààrí wọ́n ni a àwa gan lálẹ́tọ̀ sí orí yìí ààrí hasana ọ̀yẹ̀ kí gbogbo ọ̀dá báyìí nítorí ìhàtà kọ sí ọlọ́run sádánwò bàbá wọn yàtọ̀ ìyàrú bí Musa wà máa máa wọ́n wà máa sọ pé Musa anábì Musa nù àti àwọn ìjọ rẹ̀ tí wọ́n gbà fún wà máa máa hù yàtọ̀ ìyàrú ayé yàtọ̀ ṣá amún wọ́n ní Musa tó láàrin wa òun lọ́fà tí àjálù ìfìjálù wa kápẹ́kọ̀ bá sí láàrin wa ni ìbá ti jálù wa wọ́n ti ń ya ọ̀daràn débi pé àwọn ànábì ọlọ́run ọba tó jẹ́ pé ibi wọ́n bá ti dé wọ́n á máa ń tàn mọ́lẹ̀ síbẹ̀ ni wọ́n á máa ń sọ òkùnkùn di mọ́lẹ̀ ni wọ́n tó wá ń fi àwọn ànábì ọlọ́run ṣe tàtọ́ yúrù níbi tí wọ́n ya kèfèrí dé ọlọ́run wá wọn lẹ́sìn ọlọ́run ọba ní alā innamā ṭā'iruhum ọlọ́run ọba ní gbogbo tó ṣẹlẹ̀ sí wọn yẹn ọ̀dọ̀ ọlọ́run lọ́wà kádàrá wọn ni ọlọ́run aláà òun lọ kádàrá burú yẹn mọ́ wọn walakinna aktharahum la ya'lamun àmọ́pọ̀lọpọ̀ wọn mà aláìmọ̀kan ni wọn ẹ̀yọ́ miami àwọn ẹni eré tí wọ́n jíṣẹ́ ọlọ́run láàrin ìlú wọ́n ní inna tatayyarna bikum ay tasha'amna bikum àwa ti ru èrò burúkú sí yìí nítorí pé wà láàrin wa gbogbo ẹ̀yẹ nílé lẹ́yìn lámùtántàhù tẹ́ ẹ̀ bá lọ lè fi dáwà tẹ́ ń sílẹ̀ kẹ kókó láàrin ìlú kẹ jáde kó lú lánàá dìdò mọ́nàkùn alẹ̀ yìí lóko wọ́n lè yẹ mọ̀sánnàkùn mínà wọ́n bá àwọn ẹni eré sọ̀rọ̀ ìpè wíwà láàrin wọn tí wọ́n wà láàrin wọn lọ́jẹ́ ká burú sí kíni kọ́mọ́sẹ̀lẹ̀ tó jẹ́ pé tí wọ́n náà tí ìyàwó tó fẹ́ tó wọlé tọ́lọ̀ wá ni ọlọ́run ti kọ kádàrá kọ́lọ́run tó dáwọ̀ àtìyàwó ẹ ìpè lásìkò yẹn nìkan lọ fínrín nìkan lọ tínrín fún ọ tọ́ba lè fi tí ọlọ́tínrín yẹn tó fi tì sí ẹsẹ̀ ìyàwó tó wọlé anta mushrik ẹlẹ́bọ ni ọ́ àmẹ́bọ kékeré ló ń ṣe bọ́ọ̀ bá túbá ọwọ́ ẹ̀nẹ́kọ̀ tó wà lè jẹ́nà ọlọ́wọ́n fèsì padà ọlọ́wọ́n bá ní kọ́ọ̀lù tọ́ irikun makun ara ah, àwọn ẹni rí wọ́n sọ pé aburú ìgbára lọ́lọ́ ẹgbà fọlọ́hún ẹgbà pé gbogbo nǹkan bá ti ṣẹlẹ̀ ọwọ́ ọlọ́run ni ó ti wá. àmẹ́yìn antum qawmun musrifun ayé mọ́lẹ́nìbọ̀n àmọ́ ẹbọ tẹ́ tara bọ̀ lójú ẹ di ọ̀tá ọlọ́run musrifun ọlọ́run ti kẹ̀yìn sí yín àwa tá ń bẹ láàrin yín àwa kọ́ ni yóò jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí yín o ìdó ṣẹlẹ̀ sí yín ọlọ́run ti kọ́ ọ̀dọ̀ ọlọ́run ló sì ti sí kí ni ló ti wá ṣọ́tù yasin aya 18 àti 19 àti nǹkan àti pẹ́ kí ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ superstitions yìí ó ti léyàwó kò lọ́dọ̀ ọkọ ibi ọjáde lè mí o a ní kí ló dé ó láti gbà mo ti fẹ́ nìkan tí ń dàrú mo sì ti wá lọlẹ̀ èwò ẹ̀rí ọlọlẹ̀ èwò ọlọlẹ̀ èwò yẹn ẹbọ kékeré ló ti lọ bí ẹbọ kí ni ẹbọ ńlá nítorí ká máa lọ lè wọ́sẹ́ ẹ̀bọ́ ńlá ni ilmul ghaib sífàtò min sífàtìlá la yattasifu bihi ahadun min ibadillah illa yakuna mushrika ìròyìn ọlọ́run ọba ni ká máa pa ọmọ kọ̀kọ̀ ẹnìkan ò sí nígbàtọ̀ ìmọ̀ra kí mọ́mọ́ kọ̀kọ̀ àbíkún tó ń ti gbà ròyìn ọlọ́run sára ẹni bá sì ti fi ròyìn ọlọ́run wa ròyìn ara ẹ̀ ó ti kó ní ẹrù ọlọ́run ọba wa ẹni tó lè wo sánà kí ni jama bá gbàgbọ́ kí lànà mi lódì bá kọ̀ ní káfàrà bima unzila ala Muhammad kọ́lọ̀ mọ́ sẹ̀wá ní kẹfẹ̀rí o àti yọrọ ọkọ̀ ilẹ̀ Yorùbá gan wọn ni wọ́n mọ́ jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ nígbà ọmọ ti jábọ́ yẹn wàhálà ti ṣe kíni wàhálà ti ṣẹlẹ̀ ọmọbìnrin tó jábọ́ lẹ́yìn tẹ́ ẹ̀ bá ṣe tutù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àtàtọ́ yor superstitions tí a ń pè ní ká máa fi ìdarí ẹyẹ àbí nǹkan míì ká máa fi ìdarí aburú tí ó ṣẹlẹ̀ sí ni àbí dáadáa tí ó ṣẹlẹ̀ sí ni ó wà nínú àṣà àwọn alárúbáwá ká nábì tó dé nígbà tá nábì dé ànábì ní ọlọ́run ọ̀fẹ́ o ọlọ́run ọ̀fẹ́ o ọlọ́run ọ̀fẹ́ o òdísẹ́lá muhammad sallallahu alaihi wasallam anábì ní àtiyarọ́tù shirik anábì ní kẹ́ẹ̀ máa ń fi lílọ ẹyẹ apá ọ̀tún lọ́lọ́ ah nǹkan da ọlọ́sákòsì ah nǹkan ti dàrú anábì ní ẹbọ ní o ìdí ọ̀dà àti ìdí òní da òsì lọ́wọ́ ẹyẹ ọwọ́ ta lọ́wọ́ Allah anábì kórì ẹlẹ́mẹ́ta àtiyarọ́tù shirik ilé mìíràn kórì nílùú gòròdíyó anábì ní àtiyarọ́tù shirik anábì ní ẹ̀rí ká máa fi ìdarí ẹyẹ ká máa fi ìdarí aburú tí ó ṣẹlẹ̀ àbóore tí ó ṣẹlẹ̀ sí wa anábì lẹ́bọ ni ní lẹ́sàmínà ní kò sí láàrin wa ọkàn ni ní kò wa gbogbo ẹni tó bá ń fi nǹkan kan àbí ń tọ́gbọ́ àbí nǹkan kan ní dá tí Abi oore tí ó ṣẹlẹ̀ sẹ́dá anábì ní kí sára wa àwọn tuntun yìra dáa àbẹ́nìkan tí wọ́n sọ fún yí pé mo mọ̀ rí nǹkan báyìí ìtumọ̀ orí yẹn ìtumọ̀ ẹni pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí ọlábùrú òun kò rí tuntun yìra dáa wọ́n rí fún ni òun náà wá gbàgbọ́ pé à ah, àǹtí mi pè mí o mọ̀dá mi pè mí o àbá mi pè mí o ó lóun rí òkété lọ́sàn-án níwájú ilé mi wọ́n sì ní tí òkété bá ti kọjá wájú ilé lọ́sàn-án nìkan báyìí yóò ṣẹlẹ̀ wọ́n ní amúra o ààrí o àmọ́ wọ́n rí fún wa ní tòtú yíra làwọn nìyẹn ànábì ní àtẹni tí ó rí fún rẹ̀ tó sì gbàgbọ́ àtẹni tí wọ́n rí fún tó náà gbàgbọ́ ànábì ní onítọ̀hún kò sí láàrin wa

àdàgbé ìrìlá èyàn lè fara ti ẹni tí èso ọlọ́run ọ wá bẹ̀rù nǹkan ha ẹyẹ lọ́lọ yìí ẹyẹ tí ń wá ní ọjẹ́ lọ ní ẹjẹ́ ó sì wá sí ìtìmádò àlè ó sì gbàgbọ́ fara tì í wá ń bà nígbà tó rí ẹ̀rú tálẹ́yẹ kọ́ máa bàájẹ́ bá ọlọ́run alákọ̀ọ́kọ́ tó fi jẹ̀bi aburú kan ṣẹlẹ̀ sí wọn ẹni kankan wò tálọ́wọ́ sọ fún pàbúrò ṣẹlẹ̀ sí sàgbẹ́sẹ̀lẹ̀ kan bá sọ fún pé aburú ṣẹlẹ̀ sí ọ̀sẹ̀ á bèèrè pé ta ló sọ fún òun gbàgbọ́ pé àwọn bàbá àtàwọn nílẹ̀ àtàwọn wọ́n ti sọ kalẹ̀ wípé bẹ́ẹ̀ bá rí òkété lọ́sàn-án aburú ló ṣe kíni ní ó ṣẹlẹ̀ sẹ́ni tó bá lóyún wọ́n ní olóyún orókété lọ́sàn-án ewu ni o wọ́n gbàgbọ́ pé àwọn bàbá àwọn tí wọ́n sọ àwọn àsọ́lẹ̀ superstition sí olódodo ni wọ́n ẹ̀rí pé ewu ńlá ni tọ́lọ́ ni innamal ghaibu lillah ọlọ́run ní kọ̀ọ̀kọ̀ yẹn ọlọ́run ẹnì kí n bá mi pín ọlọ́run lé mi nìkan náà mọ́ ma lẹ́yìn náà nínú ewu tó wà ń bẹ ni pé àkàsára òfú ọmọ ṣẹni tí ọba nígbàgbọ́ nínú tàtọ́ yòrò ọfẹ́ lọ London wọn fún visa ìwọ̀n lọ ní airport ló bá rí ẹyẹ tó gbòòṣì lọ kí ni yóò ṣe yóò ní cancel flight wọn kí wọ́n sì cancel visa wọn yunifásitì náà ti gbà lọ́hùn àbí kọ́mpìnì náà ti ní kọ́ wá gbowó kọ́ wá gbọ́là yóò ní ohun olè kí ni ohun olè wá mọ́ o torí tó wù rí ọ̀dà ìwé pélé ni ọjà nu ìtumẹ̀ ni ẹ àbí bọ́n bá ti bọ́ọ̀lẹ̀ nílùú yẹn báyìí òun kàn há sẹ́nu mọ́tò ni ṣètánù ọkàn máa sọ àwọn eréṣiríṣi àjálù sí lérí ìgbàgbọ́ tó ti gbàgbọ́ pé tẹ́yẹ bá lòsì ìkan báyìí ló kí ni ló túmọ̀ kò sí ìlú tí wọ́n ní lárúbáwá ní tiẹ̀ àwọn tá a jẹ́ yorùbá náà ní tiwa àwọn òyìnbó àwọn náà ní tiwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ yorùbá lọ́wọ́ ní superstition ti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àti yọrọ gbogbo àwọn ọdún kan báyìí islam ọ̀farama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábì ní làádìwà anábì ní àrùn olè bọ́kù lọ́dọ̀ ẹnìkan bọ́ sọ́dọ̀ àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́ làádìwà illa bi ọmọ ya wípé àrùn láyàn tẹ́kẹ̀ adiwa àrùn ni wọ́n pè bẹ̀ ànẹ́bì ni ẹgbára lọ́lọ́run àrùn olè ìrìn láti bìkan sí bìkan àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ànẹ́bì ni wádà ti yàrá lẹ́yìn náà kò sí tí wọ́n ń pè ní ká máa ro èrò burúkú síra wa ta bá rí nǹkan kan bẹ́yẹ iye ni àbí nǹkan míì ànẹ́bì ni kò sínú Islam ànẹ́bì ni láàájúwá wọ́n láti yára wọ́n yóò jíbò ní lèfàálì anábì ní àmá fàálù o ma ń wù mí alìkẹ́lìmọ̀tò tọ̀yíbà o náà ni ọ̀rọ̀ dáadáa anábì ní ìyẹ́dá alìkẹ́lìmọ̀tò hasana alìkẹ́lìmọ̀tò tọ̀yíbà anábì ní ìyẹ́dá alfahal kínágbé ní alfahal àwọn afá mápèjúwe wa wọ́n ní lápèjúwe bọ́yá ẹnìkan wá kọjá ọwọ́ ní gbogbo aláàrẹ̀ ní ọgbádùn pẹ̀lú ìrọ̀ndà ọlọ́run sẹ́mi wíwọ́ kí n bá rí gbogbo aláàrẹ̀ ní ó ṣe kí ni ìní ọgbádùn ọlọ́run ní jáde ìsá ẹ̀rìn ńlọ tí ẹni o ọmọpá láàrẹ̀ wà nínú ilé àdìkẹ́lì mọ́tò tọ̀ yìí bá ànábì ní irú yẹn da téèyàn bá gbọ́ kéèyàn bẹ̀rẹ̀ lọ́pẹ́ ọlọ́run tó débi náà gbádùn lẹ́mi pé á pẹ̀lú ìrọ̀ndà ọlọ́run yìí sì gbádùn pẹ̀lú ìyọ̀ǹda ara ṣe kí ni èyí sì gbádùn ṣé àmà pé bó ṣe rò yẹn ọ̀rọ̀ tó gbọ́ ló fi ṣe kí ni èyí ló fi rò ànábìlẹ̀ yẹn dáa torí pé ọ̀dọ̀ ọlọ́wọ́ ba lèyẹn ṣe kí ni lèyẹn darí ẹ̀ sí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdébìnrin al-kalimatu tayyiba yasma'uha ahadukum àwọn ọ̀rọ̀ dáadáa tẹ́ bá gbọ́ ànábì ni ẹ máa fi ṣe tàfáù lẹ́ máa fi ní àgbèyè lélọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba àlá yóò ṣe fún yín à ń kọ ẹ̀sáàmù lọ́wọ́ ẹnìkan wá ń sọ lẹ́yìn pé gbogbo ẹni bá ti kàwé yọ fáàsì wọ́n sì kàwé àbí ẹ̀mí rẹ̀ wá balẹ̀ pé ah pẹ̀lú ìrọ̀ǹda ọlọ́gbà mo ti kàwé yẹn yìí ń ṣe kí ni ọlọ́mọdàjì ń fàṣọ anábìlélẹ̀ yìí dáa torí pé ọ̀padà já sí eré àdúrà ni ẹni nígbà tẹ́ni yàrá yẹn létí pé mọ́dàkẹ́ ò bẹ ọlọ́run kó o sì fọkàn sí bọ́lọ́run ó ṣàánú ẹ̀ àmọ́ kí èèyàn wá jòkó sílẹ̀ kó ní mo rí afọ́jú láàárọ̀ kùtù kọ wá ní ẹni ìjírí lélẹ́yìn wọ́n ní mẹ́rin bá jí láàárọ̀ tọ́bá ìrí afọ́jú wọ́n ní wàhálà kan ó bá ìdákùnrin tàtọ́ yóò ní ẹ̀ ta ló sọ fún ọ pé afọ́jú ní ma mú wàhálà báyàn ta ló sọ fún ọ pé ojú rẹ̀ tọ́fọ́ ní ma sókùnfà wàhálà wàhálà ń bẹnu kádàrá ni jàmá ọlọ́run ti kọ́ sílẹ̀ kó tó dá orí sì bẹ̀rẹ̀ nù kádàrà ọlọ́run ti kọ́ síbẹ̀ kó tó dá wa tásìkò kọ̀ọ̀kan bá tí wọ́n ń tó ọlọ́run mọ̀ wá pàṣẹ fún wàhálà pé lọ́lẹ̀ jálù tásìkò kọ̀ọ̀kan bá tí ń tó nínú oore ọlọ́run pàṣẹ pé oore tí mo kọ́ fún ọya lọ́lẹ̀ ṣẹlẹ̀ sí yóò sì ṣẹlẹ̀ gbogbo táàsọ látàárọ̀ yìí à ń sọ nítorí kí mánì wa ni kọ́mọ̀ bá bàjẹ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àtàtọ́ yorùbá tààlùkù alkọ́líbí bìgẹ́rì là ní makalukọ́tì là tí ànábì fi sọ pé a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú superstition ni pé ànábì ọ̀ndí oyé wa kọ́lọ̀ wọn ò fẹ́ ká so ẹ̀mí wa mọ́ ẹ̀dá kan bí bàbá wa ṣe wọlé sí káwa ni a ah, bàbá ìmáàmù nílùú kòròdú olówó orí bí àbísọ̀wọ́láhùwẹ̀sà dada kọ́lọ̀ máa ṣàlékún dáadáa fún bàbá wípé a ah, nígbà wọn ti wọlé àdúrà wa ti gbà ẹ̀rídà ẹ̀rí nítọ́sùn yẹn ẹ̀rí ẹ̀dà nínú ayàwó lọ́wọ́ nínú àdíṣì wọ́n lọ́wọ́ arábìnrin kan wá wọlé òun fẹ́ jòkó wà sí lábá ní òkè ní àwọn yòókù yín wà láwà kan bá dúpẹ́ pé ah arábìnrin yẹn wọlé ah àdúrà wa ah kò ní gbà kò ní tètè gbà toróbìnrin ló ṣe kí ni ìlọ́wọlé ìgbàgbọ́ wọlé Yorùbá nìyẹn ipò ẹ̀ ń sàdúrà lọ́wọ́ ọkùnrin wọlé àmì gbígbàdúrà ni ẹ̀ ń sàdúrà lọ́wọ́ obìnrin wọlé àdúrà yọ ọ̀pẹ́ kó tẹ́lẹ̀ kí ni tó nínú tíra olè yìí wà ọlọ́wọ́ bá ní wọ́kọ́ ọ̀lọ́rọ̀ bukun mọ́dọ̀ ọ̀hún ni aspect bilakum ọwọ́ ujibu dáwọ́tẹ̀ dàáyín rádàá ni tẹ́ẹ̀ bá ti ń pè mí màá dáhùn ibú lè ẹ̀yin náà ẹ̀dẹ́ mi náà lóhùn ẹkún bí lè mi náà bí Allahu akbar ẹsẹ sì nìkan gbọ́ máa sọ ti ń sọ ni torí nítorí wọn nídìí ògùn yẹn ọ̀dọ̀ Ọlọ́run ló òun nìkan ló mú lọ́wọ́ òun nìkan ló sì lè fún yàn òun ló sì lè gbà lọ́wọ́ yàn ẹ̀yọ́ màá ya mi nínú ọba Allah ó ní ti bá fẹ́ fara ní ọ́ fàdákà ṣífàláhù ìlàhù ìnira yóò ọbọ ọjà kò sẹ́nìkan tó lè mú ogó lẹ́yìn ọlọ́run nìkan ti gbẹ́nu àwọn àjẹsọ̀hún wípé wọn lẹ́nu mbẹ̀ ìlàhùwà <laughs> ẹnìkan ní ọlọ́run ìlàhùwà <laughs> gbogbo àwọn wọn ò lè mú kó àfọ́ ọ̀bọ̀ bẹ́lọ̀ ni ẹ̀jọ̀ panupọ̀ bẹ́lọ̀ ni o bọ́ bá wọlé lè gbà ọ bá sì wú lè mọ́gbà ọlọ́wọ́ bá ní kò sẹ́ni lè mú kó wà yín yorí ní kábí káyìnì tó bá ti fẹ́ ṣe ọ́ lóore Suratu Yunus aya 107 ibẹ̀ lọ́lọ́run ti fààlà sí al-Khaliq wal-Makhluq pé èmi ọlọ́run ń bẹ lọ́tọ̀ èyí kò sẹ́nìkan tí la yusharikuni ahadun fi malakuti èmi ń ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí kí nǹkan báyìí ọmọ rí báyìí ọlọ́run ọba lọ́ọ̀fẹ́ nìkan kan sẹ́gbẹ̀ẹ́ kájọ máa ṣe é yóò dára tó wù ní ṣẹlẹ̀ tó bá fún yàn gbogbo ayé ò lè gbà tó bá gbà lọ́wọ́ yàn gbogbo ayé ò lè fún yàn eléyìí ni ìgbàgbọ́ tó bá ti wá nígbàgbọ́ ni eléyìí gbọ́dọ̀ ọlọ́run ni oore wà àdáwò tó bá sì dé ọ̀dọ̀ ẹ̀ ló ti ṣe kíni ló ti wá kí ló wá dé tí ọwọ́ ń dẹ́rù bára rẹ̀ àndáyà jara wa gan o èyàn ni máa aṣọ́ọ́bà mi musibatin illa bi idhnillah ọlọ́ni mùsíbà kan ò ní ṣẹlẹ̀ sí wa man yu'min billah ẹni bá gbọ́ ọlọ́run nìkan gbọ́ yahdi qalba ọlọ́run ní ọkàn rẹ̀ ní gáìdì ẹ̀ ní fi lọ́kàn balẹ̀ ní màá bá tu ọ̀rọ̀ rẹ̀ ní màá darí ẹ̀ lọ bí dáadáa wà fún ọwọ́ ní ìwọ̀ gbọ́ ọlọ́run gbọ́ ọwọ́ rí nǹkankan òwò aláǹtakùn wá tàbí ọwọ́ padà lé aláǹtakùn tí wọ́n tí káàkiri náà wọ́n náà káàkiri ẹ̀mí lè wá lójú ọ̀nà òun wá ń dìwọ́ lọ́wọ́ ìwọ wá nílà àkáyè òun ò nílà àkáyè. ẹ mọ̀ gbọ́ àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ ìsáàsì sàmà lẹ́kùn owó aláǹtakùn ní mo ní kí láwá ṣẹlẹ̀ ó ní àṣẹ tí wọ́n pè é mo nínú súra olówà nínú ayàwó làṣẹ tìyẹn wà torí pé gbogbo ọjọ́ bá ṣẹlẹ̀ nínú kọ̀rọ̀ ayé nínú òkùnkùn ayé ọlọ́run ni ó júwe ànábì ni ó júwe fún wa tọ́lọ́run bá ti sọ pé nǹkan báyìí bẹ́ẹ̀ bá ti sẹ́yìn nǹkan báyìí ó ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ táàkì ẹbí ọba ti sọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ tẹ́ bá ti ní nǹkan báyìí ẹ gbọ́dọ̀ gbàgbọ́ àdẹ́bìnrin tẹ bá rí òru tó fẹ́ dọ̀sán tó sọ fẹ́ dòru kí lànà ẹbìnrin kẹsẹ̀ àdẹ́bìnrin fọ̀fírù ilà sọ̀là ọyá ẹ lè gbèrò dúró tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àdìsàlùwàlá torí pé àti rí text àti rí nọ́ọ̀sù fún àmọ́ ìbẹ́dẹ́gbẹ́ nùsùsù yìí lọ́dọ̀ àwọn bàbá wa lẹ̀ Yorùbá àwọn àwọn àṣàlù wa àwọn ni wọ́n gbé náà sùn yẹn kalẹ̀ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ gbọ́ agbọ́tọ́ bá ti gbọ́ lọ́ngbọ́ àníwá òtàtọ̀ yìí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn alfáà ní alkhawf nínú tí tàtọ̀ yìí máa bí onáà ní ẹ̀rù wàláhì gbogbo àwọn nǹkan tá ń sọ yìí ẹni tó bá gbà gbọ́ tó sì gbà pé ara kọ́tọ̀ òun ni ara tí òun fi ń ṣètò ayé òun ni wàhálà ńlá ni òun arábìnrin yìí ó bímọ sí ilé ọkọ àwọn fámílì ọkọ rẹ̀ wọ́n wá nàró wọn lọ́rùn wọ́n ní àṣà wọn ń bí òun náà ni pé jọ méje àtẹ́ ní ọmọ ṣe kíni ní ọmọ jẹ ọlọ́run bá láà òun ló sì ṣe iyọ̀ lẹ́tọ̀ọ́ fún wa ká máa láà kul man harrama zinata Allahi allati akhraja li ibadihi wat tayyibati minar rizq ọlọ́run bá ní tani alóhùn tọ̀hún ẹjẹ́ rí ẹni tí ó ń ṣe ní tí mo ṣe lẹ́tọ̀ọ́ nínú àwọn ẹ̀ṣọ́ àti tọ́dá tí ń sáàmà ní fara ẹni tí ń ṣe léwọ̀ ẹjẹ́ rí cool man bọ́yá ìwọ̀ lọ yọjú àwọn ọmọ kó lè yọjú <laughs> ọlọ́dẹ ẹ̀kọ́ àwọn bàbá yẹn wá gbogbo àwọn ìyá yẹn àtàwọn gbogbo àwọn alásà àwọn alásà lú tọ́dẹ́ pé tẹ́mi ṣe lẹ́tọ̀ọ́ tọ́dá cool man haram zina nǹkan tọ́dá tọ́lọ̀ ní ká máa jẹ́ tọ́lẹ̀ ní ká máa lò ọ̀tọ́ yìí bá ti mìíràn risk ara risk ni iyọ̀ àbí náà gbogbo àwọn fámìlì wa pélé lérí pé ọ̀sẹ̀sẹ̀ bí ma ní ọ gbọ́dọ̀ jẹ yọ̀ fúnjọ́ méje tàtọ́ yòrò ni superstition ni àwọn gbàgbọ́ nínú fámìlì wọn àmọ́ kò wọ nínú Islam àfi tó bá jẹ́ pé arábìnrin ẹ bá ní hypertension àbí dókítà ló sọ fún pé ah, ẹ má fáwọn àsìkò díẹ̀ nítorí àlàáfíà sẹ́mà pé ẹ̀rọ màyá mi sẹ́mà pé eléyìí ni kò sáburú mẹ́ eléyìí kílíà ìwọ̀n ètò tàtọ́ yóò rùn advice ni ẹ fún ìlera rẹ̀ ẹlòmí ìjẹlá tọ́bá jẹlá arọ́mọ̀hún naturally wọ́n ní èmi ìjẹlá o kìí ṣe pé ó ṣe láléwọ̀ àmọ́ká ní nínú ilé inú ìdílé wa àìjẹlá tẹ́ẹ̀ jẹlá kí ní ọ̀sẹ̀lẹ̀ ìbẹ́ wá ní yóò ṣẹlẹ̀ yìí ta ló sọ fún yín wípé yóò ṣẹlẹ̀ gbogbo ìdílé kọ̀ọ̀kan ló wà ní èèwọ̀ tiwọn eléyìí àwọn àlùfáà ní kájìnà sí e, yóò máa dí ìmánì kù yóò sì máa fa ẹ̀rù ẹ̀rù obìnrin tó ní kọ́ mọ̀ jẹyọ ìyálé oúnjẹ wá fún òun ọmọ pé àtẹ wọ́n ní kọ́ ẹ̀yìn kọ wọ́bọ̀ báyìí tó fi sẹ́nu báyìí ní ha wàhálà ti ṣe kíni wàhálà ti dé o ọkọ̀ rẹ̀ ó ní kí lọ́sẹ̀lẹ̀ ah àníyàn alágbẹ́já mo sì ní kọ́mọ́ fi yọ sí o ó yọ gbàgbé ni sọmọ yóò ní kú báyìí torí torí ọmọ yẹn náà fi ní bá bàjẹ́ yọ ẹ̀dàkùn sí ọlọ́run lóhun fi ikú ọmọ sára iyọ̀ tíyà fẹ́ lá sọ́wà nínú mùsùlùmí òdodo kùránì lọ́mọ fi sẹ̀sìn koran lọ́mọ fi darí ètò gbèsè ayé ẹ̀ tí bá ti ní èèwọ̀ ni yọ́ ma jẹ́ èèwọ̀ tí koran náà bá ti pèlè wọ̀ ọ̀ wọ̀rọ̀ pèlè wọ̀ tọ́lá pèlè wọ̀ ó ti gbé agbára fáwọn tí wọ́n pèlè wọ̀ pé wọ́n ti ṣẹgbẹ́ ọlọ́run ọlọ́run ní amúlá ń ṣòro ká ọlọ́run ní ẹmú wọn wá àwọn àwọn olótó wà lérí ilẹ̀ tí wọ́n ń fi mí ṣẹgbẹ́ wọn ṣára òun làwọn mí náà tọ́lọ̀wọ̀n sọ̀rọ̀ lérí ẹ̀ ọlọ́run ni amúlẹ̀ àwọn ṣùràkà superstitions yìí ó ti sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí aláìnímá ó ti sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ẹni tí ó rí ọkọ̀ àyàdí pé àyà ń já ní jojoojúmọ́ jojoojúmọ́ ń ṣe wẹ́dì sábà yìí fọ́mọ́ rẹ̀ lẹ́rọ ọmọ bá Fatima yẹn ó bọ́lẹ̀ lọ́sàánú mi ẹ̀wà tọdún tí bàbá ìyá yẹn ti ń jáyà tí Fatima fi di ọmọ 22 23 years 25 ìyá yẹn ti jáyà fún 25 years nítorí tàtọ́yò yóò máa lọlé aláràfáà ìdákùn ẹgbà míì nígbà míì yóò máa lọ ọ̀dọ̀ àwọn ọ̀báláwo ẹ̀dákùn ẹbá mẹ́ra padà torí ìgbàgbọ́ wọn ni pé ẹni tí ọmọ bá jábọ́ lẹ́yìn ẹ̀ ọmọ yẹn ọkọ méje ní òní kó tó dúó alákọ̀ọ́kọ́ kù mọ́ lérí ìkejì òkú ìkẹta òkú ìkẹrin òkú ìkarùn òkú ìkẹfà òkú ìkejì ní ọ̀sẹ̀ wá dúró kí ni wá gbé nígbàgbọ́ yẹn sẹ́mi kó lóun fẹ́ sinmi láyé ó kéré nínú ìtàṣe àmọ́ tóbi lọ́dọ̀ ọlọ́run ànábì ní ẹbọ ni o ẹbọ ni o kí ló tó fi jẹ́bọ nǹkan tí ẹ̀rí yẹn tẹ́ gbàgbá burú ọ̀sẹ̀lẹ̀ ẹfẹsẹ́gbẹ̀ ọlọ́run kó lè fa burú ṣe yín bọ́lọ́run ṣe máa ba burú ṣe yàn ẹgbà pé nǹkan yẹn ó lè sóre fún yín bọ́lọ́run ṣe máa sóre fún yàn ó ti débọ̀ àmọ́ ànábì ní ẹbọ kékeré lóògbà tó bá ti máa bọ̀ sà tó ti máa bá wọn sọdún àjọbọ ọdún àdábọ ẹbọ ńlá nìyẹn èwo ni wọ́n bọ nílùú yìí ẹ̀lúkú bọ́ọ̀ bá ti ń sẹ̀lúkú tó ń sọ̀rọ̀ ẹbọ ńlá nìyẹn torí ìgbàgbọ́ rẹ tó fi ń lọ́bẹ̀ lọ́lẹ̀ kúnlẹ̀ fún òun náà ni pé yọ́bọ̀ tó ayé rẹ ṣe yọ́kọ̀ lẹ́rìn yóò mú ẹkún kú fún ẹ àwọn bàbá sì ti pariwo pariwo ẹkún di ogun èyí tà sọ èyí kéré sí tẹ́lómi ń ṣe nínú àwọn àbọ̀dìgbà ọlọ́run ní fẹ́ rí ẹbọ jiyàn àti kékeré àti ńlá lọ́run mọ́jà lu àsìkò tó kéré nínú iná ọlọ́run tí wọ́n ló lòjọ́ kan péré ẹgbẹ̀rún ọdún nìyẹn jama ìpè sálọ lè jẹ yá ọgbà spasitísàn gbọ́kó tó jáde láyé ẹfúnjọ́ kan ẹgbẹ̀rún ọdún nù pé wa àníwá ọlọ́ọ̀bá aláwọ̀ ní sanúlù kí fi kulubi lẹ́dínà káfàrò rọ́ọ̀bà ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá ti ṣàìgbàgbọ́ ọlọ́run ní ààfin rọ́ọ̀bà sínú ọkàn wọn kí lágbẹ̀ ní rọ́ọ̀bà jẹ́mà ìjáyà bímá aṣọ́rakù nítorí pé bímá aṣọ́rakù bìlà torí pé wọ́n má ní nǹkan mi lẹ́mi má ẹlòmíì ó tiẹ̀ jọ ẹlòmíì ó gbé tiẹ̀ wọlé ẹlòmíì ó tiẹ̀ sínú yàrá tẹ́nìkan gbé tiẹ̀ sínú kankan nulẹ̀ àmọ́ bó ṣe wà yẹn ń bẹ lẹ́kàn rẹ̀ náà ní àkídà ní dáyà yẹn yorùbá ní akọ wọn ni ah wàhábíyà ni ìdí pè ni pé nípa kan láàgàyà fi àdìọ́kàn ẹlòmíì sọ́kàn rẹ mọ́ tó fi pàdé ọlọ́run ipò ọba tá a lè sìn tá a lè wọ́n ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ tó lè gbéni ga tó lè fani wálẹ̀ tó lè pààyàn tó lè yè èèyàn tó lè gbéyàn ga ìjọ pè ní àkídà nìyẹn òní ó pè ní la ilaha illallah la ma'buda bi haqqin illallah nínú àtàtàyòrò bílì àyàwà ní ilẹ̀ lárúbáwá àwọn a máa ṣe superstition tí wọ́n pẹ̀lú àwọn ẹranko lànẹ́bọ̀wà Muhammad sassalla lànẹ́bọ̀ bí nílà àdíwà látúyára wàlà hàmà ayé àdúgbùmà lẹ́bẹ̀ ní kò sínú gbàgbọ́ ìsìláàmù ká máa fi ẹyẹ ṣe ìdarí orí àbáború wàlà hàmà hàmà ni ẹyẹ ẹyẹ òwìwí tó bá ti dúró lókè lé ara ilé ọgbà pé baálé ilé ò ní pẹ́ kú sàbẹ̀kí wọ́n máa sọ ní ọ̀dọ̀ náà pé bí ìràwọ̀ kan bá já tó já so ọlọ́run fi sàmì ìràwọ̀ síràwọ̀ lọ́jà bí ìmọ́lẹ̀ kan lọ́lọ́run kàn ní kọ́ bọ́ọ̀lẹ̀ ẹ bí ìràwọ̀ ṣe tóbi tóbi ọwọ́ ajá lù yín lérí yọ pa gbogbo olú rẹ̀ ìmọ́lẹ̀ tó yẹn wọ́n ní á ẹ̀rí ìmọ́lẹ̀ tó já olórí ìlú ọba ìlú òkú níjọ́ yẹn àbíká ní bàbá àgbà ìmáàmù nílùú ẹ̀dàkùntà lọ́sàn yẹn fún wọn nínú súra òdìyẹn wà wọ́n sì gbàgbọ́ wọn ni bàbá wọba ẹkún bá dọ́wà o ìdá àdídájà náà dá o kí náà fẹ́ dálẹ̀ fún bàbá wọn ní ìjáyà ní bàbá ìmáàmù ah ọlọ́run járe mi ló pẹ́ o kí ní tọ́já tó lánàá ẹ̀rú bà wá bàbá dédé tó jòkó jẹ́ díẹ̀ wọ́n tó dápayà sọ́kàn bàbá tí bàbá wá wá níta oríjì tó yanjú bàbá òní ẹgbẹ́ inú ìlọ́wọ́ kí ní jábọ́ ta ló sọ fún ìpé bọ́ jábọ́ yẹn àmì pé mi ó kú ni ẹ̀yọ́ màá yá mi ara ẹ̀ náà ni òwú alátakùn tá a sọ lẹ́ẹ̀kan òwú alátakùn ẹ bá ti ń wé mọ́ ọba yìí ti ń wé mọ́ ọfọwọ́jà kò lára ọmọ bá ti lọ tó ọba yìí gbàgbọ́ pé àṣẹ ti dé ó ti dẹ́lẹ́bọ̀ọ́ ànábì ló sọ bẹ́ẹ̀ torí ọlọ́run fi àṣetì sára ara òwú aláǹtakùn àṣetì nínú kádàrá ló wà ní pé lóṣù yóò ṣetì oṣù tí ń bọ̀ kò ní ṣetì ìtí ànábì sáà láti sọ fún ni pé kájọ́ kan wa kúrò lára ẹ̀dá ọlọ́run kádàrí ọkàn wa sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì àtàtà yorùbá ṣáhàrẹ̀ wọ́n máa ń ṣe superstition pẹ̀lú oṣù ànábì wà lá sọ́fàr ànábì ní kò sí tí ìdáwọn gbà lérò pẹ̀lú sọ́fàr ni pé ẹni bá tráfù nínú sọ́fàr Eh, kò ní dé dáadáa ẹni bá ṣe ìyàwó nínú sọ́fà kò ní ṣe gíní eh, kò ní láṣẹ yọrí ìyàwó yẹn ò ní dáa àtàṣẹ wáàlì wọ́n fòun náà wọ́n fi ṣe supasisa lásìkò ànábì ìyàwó Aisha wọn sọ fún wọn yí pé ẹgbẹ́ nu yín lọ́wọ́ kọ́lá tí mo ná Aisha ó ní tàṣà wọ́tù fi ṣáàrí ṣàwáàlì alẹ́tì àmúna fíhì nínú oṣù ṣàwáàlì ni ànábì fẹ́ mi oṣù ṣàwáàlì yìí sì ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin tẹ́ gbàgbọ́ mọ́kà ẹ máa ń rò pé aburú bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí èyàn bá ṣe ìyàwó ìyàwó èyàn ò ní dáa fàkúntù àhàrọ́ nìsá ìhí ẹ̀ńdàwó ó ní èmi mo wá jẹ́ni tí ọlọ́kì jù lọ́dọ̀ ànábì ìgbésí ayé mi pẹ̀lú ànábì ọ̀dà kalẹ́ni ẹyẹ sọ̀tọ̀ kú sọmọ ṣàwàlì ṣàwàlì ẹ má ṣe ìyàwó ẹ má ṣe ìyàwó ó ní ibẹ̀ lòun ti ṣe ìyàwó lẹ́yìn gba ṣàwàlì gbọ́ ṣàwàlì ó sí oṣù tó kù lọ́dọ̀ tí wọ́n náà ń bí wọ́n ní gbogbo oṣù bá ti ní bànú september eh november wọ́n ní december ẹ mọ́ tìráfù o àwọn dírẹ́fà ni wọ́n ń sáré nítorí owó tí wọ́n fẹ́ ṣe kíni owó tó fẹ́ pa wọ́n sì mutí torí àìsùn kó lọ́wọ́ bá ṣe kíni wọ́n bá kún wá kò yàtọ̀ láàrin december àti february àti march tọ́bọ́ ti fi àtọ̀ sáà ní méjèèjì à ń tà mọ́ ṣèrìkì ó ti dẹ̀lẹ́bọ̀ kékeré torí pé gbogbo oṣù tọ́lọ̀ ń dá lọ́lọ́run máa ń se dáadáa ń bẹ̀ ọlọ́run àti máa dán ìyàwó ń bẹ̀ ṣé àwọn èèyàn kú nínú february àbáwọn èèyàn kú nínú january mùsùlùmí òdodo ọgbọ́dọ̀ gbádùn ẹ̀gbọ́ lẹ́yìn náà àtàtọ́yọrù bìrú yẹ ti àwárí òun náà ní ká máa ro èrò burúkú tá bá rí àwọn àkàndá ẹ̀dá wọ́n ní tó bá ti jírí arọ àbó jírí afọ́jú padà lé o ọjà tó lọ kò ní bọ́ sí o ọkàn ṣe wàhálà dànù ni

ọba yẹn wá ní ah ẹni ẹ̀yí jírí ni ọ́ èmi tí ń travel tí ń lo bá nǹkan dáadáa lọ bí tí ń lọ ọba pàṣẹ fáwọn ọmọdọ rẹ̀ ó ní ẹlọ́lẹ̀ ibi sínú túbú ó ní ẹlọ́lẹ̀ tí mọ́lé wọ́n wá tí mọ́lé ọba wa lọ nígbà ọba lọ owó rẹ̀ tó rò pé òun ò ní rí lọ́lọ́n padà sí fún níbi tọ́lọ̀ ó kó ẹrú àtẹrù àtowó ó kó wálé nígbà wá dé ọwọ́ arántí pé ẹni tí mo ní sínú ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan mú jáde mú jáde pé kí ni mo ṣe fún yín tẹ́ẹ̀fì ìfìyà jẹ ó ní tàtà yàrá tó bíkà ó ní mo ṣe ti yàrá pẹ̀lú rẹ ni nígbà mo ti rí ọ wọ́n ti mẹ́rin bá báyìí ìkan ò ní níbi tẹ́yẹ lọ èèyàn ní lẹ́jọ́ ọwọ́ ní tòun sọ́wọ́ ṣẹlẹ̀ bí àbẹ́ òṣẹlẹ̀ bẹ́ẹ̀ ah ó ní kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ìwọ́n sọ fún ó ní yahakim wọ́ọ̀ba mọ́ni wàṣẹ́gun minna táwa aláburú nínú mi àti ẹ̀rọ yìí o tí wọ́n tó tìyàn mọ́lé láìsẹ̀ òun aláburú ni àbẹ́mi tó rí ó lè mẹ́ni èmi aláburú ìwé ìsà aláburú torí pé mo rí ọ aburú òṣìṣẹ́lẹ̀ sí mi. dátìgbà náà lọ́ba yẹn ò ti gba gbogbo aburú yẹn gbọ́mọ́ kátó ọba lọ wọ́n lù ú bọ̀ ni kí fún arákùnrin yẹn jama <laughs> ni superstitions ń mú tẹ́yìn lè gbẹ́sẹ̀ rẹ̀ yìí ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa àtàtọ́ yoru bìlìyà omi ìmọ̀ ń ṣẹlẹ̀ pẹ̀lú ọjọ́ tó o èmi ò lè tàwìn fún ó sì àárọ̀ monday tó monday àti tuesday àti wednesday àti thursday kí yàtọ̀ láàrin gbogbo ìjọba kò sí yàtọ̀ àmọ́ ìgbàgbọ́ tó ti wà lẹ́nu ẹni pé bẹ́ẹ̀yẹn bá fi lọ lè tajà àwìn láàárọ̀ monday oye àwìn lèyàn tà tí yóò fi di ìjọ sunday ẹ̀rọ àwọn èèyàn lọ́jà àti ọmọ ní ah, ẹsẹ̀ fi kankan sẹ̀mí ní lọ́wọ́ ìgbàgbọ́ burúkú ni tàtọ́jú ni ẹni tí ó ta monday ọlọ́run ni ó mọ́jà wá ẹni tí ò ní ta ọlọ́run ni ó mọ́jà wá kò ní í ṣe pẹ̀lú ẹni wọ́n ṣe lọ́wọ́ àbí wọ́n ṣe lọ́wọ́ wọ́n rà àbí wọ́n ra àwìn torí oore ó ní biyadil khair wa huwa ala kulli shay'in qadir ó ti sọ ni ó ní biyadil khair nítorí wọ́n wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò fẹ́ ká tó fi sí ọwọ́ ẹlòmíì orí ò sí lọ́wọ́ ẹni tí ó kówó fún ọ láàárọ̀ monday tó sì rajà pé ìkówó fún ọ tó kówó fún ọ yẹn kò ní ìtumọ̀ pé òun ní ọ̀jẹ́ kó róore lọ́sẹ̀ yẹn àwọn ìkó ní kó ṣe kí ni kọ mọ́ta lọ́sẹ̀ yẹn sáǹgbọ́ ìgbàgbọ́ ìyẹ́ bá ìjọba rẹpẹtẹ àkàkà yìí bá gáni kí kálukú náà máa fi wọn ra wọn lẹ́yìn náà yúrú ìmọ̀ ń tí wọ́n sọ fún pé ìlú wà yìí ó lè gbé kòròdú aníkílódé ó ní ìkòròdú ọ̀bọ̀ lámù kò lè dá fún ọ ní kòròdú wọ́n á máa lọ lè gbé bàdà tó fọ́nìṣọ̀ ni ọ kò sáwọn tó fẹ́ kàga ó ní wọ́n pọ̀ wọ́n dẹ̀ wọ́n láwọn kọ́ sọ́mọ̀ tọ́pọ̀ kò sáwọn tó fẹ́ kàn ṣíà ó ní wọ́n pọ̀ kí ló dé tó gbogbo kòròdú ẹ̀ ó ní ẹnìkan lọ́sọ fún mi pé kò sí ọ̀là òun ní kòròdú ẹ̀dá ní bàdà sí ò sáwọn olùsí bàdà ìbàdàn tí ń lọ yẹn tí ò sáwọn olùsímẹ̀ jẹ́ mọ́ olùsímẹ̀ lọrin kọ́dà olùsímẹ̀ mẹ́kà tọ́jẹ́ pé àwọn bàbá wọ́n ní kọ́dà amẹ́ríkà olùsímẹ̀ lamẹ́ríkà tó dé sàdọ̀ arábíà tí àwọn funfun ọmọ tọrọ owó lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn lówó nídìí bẹ́ẹ̀ ìlú kan ò lè dáyà lọ́lá ìlú kan ò sì lè ṣe kíni kò lè tàyà ní òsì eléyìí ni gbàgbọ́ wa àtàtọ́ yorù bìlà òṣùr káfẹsẹ̀ kọ́ mo ti sọ lẹ́ẹ̀kan káfẹsẹ̀ ọ̀tún kọ́ kí ni wọ́n máa dùn òsì kọ́ ká kò sínú wa kọ́ bọ́lẹ̀ mo ti sọ yẹn lẹ́ẹ̀kan ọmọ bá ti bọ́lẹ̀ ó gbé nǹkan rẹ ọba ní táàpù kan tó súnmọ́ bẹ̀ ọ̀sán nù ó gbé sẹ́yìn padà wa jáyà pé ha wàhálà ti dé o wàhálà kankan ò dé o wọ́n ló kó wàhálà ara rẹ̀ Eh, wọ́n ní ẹni tí ó bá fẹ́ kí ọkọ méje ó kú mọ́ lérí yóò lọ lè bọ́ sọ́lẹ̀ yóò rò sọmọ́yà láàrin ọjà yóò wá kun ẹfun sí ara wọ́n mọ̀ wá lùlù fún látàrí ẹbọ kékeré ó tún di abọ̀dìsà torí tó láwọn fẹ́ fi gbọ́ lè yìí kìí sàdúrà wọn fẹ́ ṣe ìlànà òrìṣà ni wọ́n fẹ́ ṣe kí ni ni wọ́n fẹ́ lò ọwá kò nu ẹbọ kékeré tó bá sí ẹbọ ńláńlá kọ́lọ́mọ́sà sọ wá ń bẹ̀ àtàtọ́ yorùn bí ẹni bá kú sódò wọ́n ní ẹ má sí sílé o ẹ má sí sílé o níbo ni ká wá sí sí wọ́n ní etí odò ni gbogbo aṣọ rẹ̀ gbogbo bàtà rẹ̀ kọ́dà àgbọ̀dọ̀ wẹ̀ ìbàjẹ́ mùsùlùmí àgbọ̀dọ̀ wẹ̀ torí omi lọ́bákú àìwẹ̀ ẹni bá kú sómi ta ló sọ bẹ́ẹ̀ ẹ wẹ̀ níwẹ̀ ti Islam ẹ fàṣọ sílá ẹ gbé lọ tẹ́ gbogbo àwọn bàbá tí wọ́n pariwo yẹn àwọn ti nígbàgbọ́ kan tọ́jẹ́ ìgbàgbọ́ ẹbọ òun náà ni pé tí wọ́n bá sí sí etí omi àkúfà ó ṣe kí ni yóò mọ́ ṣẹlẹ̀ ipò àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà àwọn náà padà kó sómi irú àwọn àgbàgbọ́ báyìí ànígbà kí gbogbo fámílì ọ̀yarí ìwọ́n tó bá lágbára nínú fámílì gbé òkú yẹn sínú mọ́tò ó gbé lọ tẹ́kọ̀ọ́ lé sí wọ́n wọ́n mọ̀ ọ́ fọ́ pé ọ̀la lásìn ọ̀la àárọ̀ yìí ló ti gbé lọ ẹ̀hẹ̀ tọ́wọ́ sì ti di ijọ́ kejì tọ́wọ́ ti dé ó ní ó ti padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ kí ni yàtọ̀ láàrin ibi ìtẹ́ta abẹ́ sí sí àti etí odò torí etí odò rẹ̀ nígbàgbọ́ kan tí wọ́n àgbẹ̀tẹ̀ bá ṣe o wàhálà ni wọ́n gbé sàárè lẹ́tà ni wọ́n wá rí pé sàárè yọ ọkọ̀ ní síkíbìlà àbí àṣẹ ìsìnkú sí bímá wọ́n wà ní ìtẹ́ ẹgbẹ́ yẹn àfikẹ́ lọ lè gé igi ọ̀gẹ̀dẹ̀ síbẹ̀ kẹfẹ́rókù ẹni tẹ́fẹ́ sí síbẹ̀ tẹ́ẹ̀ bá lè fi jẹ ọ̀gẹ̀dẹ̀ bẹ̀ kẹfẹ́rókù ẹni tẹ́fẹ́ sí síbẹ̀ tẹ́lẹ̀ wàhálà ni ọmọ sẹ̀lẹ̀ nínú ìdílé yìí a ní ta lọ́sọ bẹ́ẹ̀ àyẹ́wò sì máa jálò tọ́ bóò ní sẹ́rí jẹ ọ̀gẹ̀dẹ̀ bóò ní sẹ́rí wá padà wá rí ẹmọ́dà yẹ̀pẹ̀ lásàbò ọlọ́ adúpẹ́ ìsìláàmù o ìsìláàmù lọ́jọ́ kọ́kọ́ wọn balẹ̀ báyìí o àwọn tó ni wọ́n wọ́ àyíká ń sọ wẹ́rẹ́ tí táwọn òbí ọ̀rọ̀ nọ́mà yìí pé àà irú fọ́nì òní kọ̀ fọ́nì lọ́dọ̀ wọn o ẹ̀sìn ní tó ti rọ́pọ̀ a ní ìsàgbogbo ní ọ̀dá tẹ́ ìbájẹ́ pé lọ sí etí omi tàlẹ́fẹ́ kókú ẹ̀sìn wọn lọ́lọ́gbà yóò sá ọlọ́dà wọn náà pẹ̀lú obìnrin tí ó jáde lé nígbà tó jáde lé wọ́n kọra wọ́n lẹ̀ alákùnrin yẹn wá ní ìgbà tóun ti kọ́ lẹ̀ òun náà ni ọ̀rọ̀ òun ti ṣe kí ni ọ̀rọ̀ òun ti ń dàrú wọ́n fọ́ sí ti tẹ̀ kan àbí àdúgbà tóun ti kọ́ lẹ̀ lọ̀rọ̀ òun ti bẹ̀rẹ̀ sí dáa wípé ẹsẹ̀ burúkú ni ẹsẹ̀ rẹ̀ ṣe obìnrin kò sóore ń kò sáfúrú mẹ́ aburú tó ṣẹlẹ̀ sí ọ kádàrá tó ti kọ mọ́ ọkàn tó dá ọ ní nígbà tí kò sì tó ó sì ṣẹlẹ̀ bóò ló ṣe wá kẹsẹ̀ obìnrin tí wọ́n ti dà nígbà wọn kọ kádàrá lẹ́yìn náà tóbìnrin bá fẹ́ wọlé ọkọ àkọ́kọ́ ọjọ́ tó fẹ́ lò nílé ọkọ wọ́n ṣe tán wọ́n fẹ́ wọlé kí láwọn bàbá wa máa ń sọ pé náà ṣe àtàwọn ìyá wa wípé ẹ̀dá mi sí lẹ́sẹ̀ wọ́n padà wá yí sálùwàlá lẹ́tà ee àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ní kíni jama ẹ̀dà mi sì lẹ́sẹ̀ kó gba ẹsẹ̀ tútù wọ inú ilé kí ara ó lè tù wọ́n nínú ilé yẹn ìgbàgbọ́ ẹ̀ nìyẹn ìgbàgbọ́ tí wọ́n ní nìyẹn kódà ẹ̀yọ́ màá yá mi wọ́n ní bí ẹ̀bá lè kí ọlọ́fọ̀ èyí lọ lè kí ẹni tọ́fọ̀ sẹ̀ wọ́n wà ní ẹmọ́sìn wa o fẹ̀mùgbé tábánikà máa kà á kà mílíọ̀nù ẹ má ṣe kí ni ẹ má sìn wá o kí ló dé tẹ ní ọmọ sìn wọ́n ní ẹni tí a bá wá kí ẹni tí ó fọ́sẹ̀ tá a bá wá kí tó bá sìn wá wọ́n tún kúnnú léǹsì nínú ayàwó lọ́wọ́ nínú àdísì olówà wọ́n wá ní kí wọ́n náà padà alájà náà padà ibi wọ́n ní kọ̀ dá kéyàn ó sì wọ́n jáde o tí wọ́n bá ní padà ọlọ́ padà kí ló dé ó ní wọ́n gbàgbọ́ nínú ẹ̀ tó kí wá sàlàyé ayọ̀ ọ̀kan tó kù tí wọ́n ń pè ní ìzáàtàlájà ìzáàtàlájà yìí nínú àwọn tíra kan tí a ń kà níjọ ni tó jẹ́ pé àfáàwà tó ṣe àwọn náà padà ti sọ pé ká má kà á mọ́ ìgbà ẹnìkan ò ní ka ìsáàtàlájà àfikọ́ wọná òun náà ni ibi tí bá ń sọ nínú ara wa ibì kan ṣe kúlẹ́kúlẹ́ jẹ́ ń ṣe kí ni ẹjẹ nírin ká káwá nígbà tí ibìkan ti ń sọ ń bí àwọn ọmọ fẹ́ jẹ nǹkan tó dùn ní ìmúni à ọjọ́ bíi mọ́ ṣiṣẹ́ dòkó ti sátàlájà wọ́n tẹ̀ra mọ́ṣẹ́ kọ́ máa retí ọbẹ̀ tó ṣe ní ọbẹ̀ tó dùn ṣe wá ní bí ó ṣe fọ́ nìyẹn wọ́n máa wá ń túmọ̀ rẹ̀ sábúrú ńgbà míì pé ha níbi ló ti wá ń ṣe pé sọ kúlókúlẹ́ èmi rọ̀ bọ́nù <laughs> wọ́n padà dúró nìyí <laughs> àwọn tó bá gbàgbọ́ wàláhì tó bá ti ṣẹlẹ̀ yóò kà lọ lè wo tíra yẹn pé wọ́n ti kọ́ síbẹ̀ pé tó bá sọ ń bí nǹkan báyìí náà ṣẹlẹ̀ tó bá sọ ń bí nǹkan báyìí náà ṣẹlẹ̀ tó bá sọ ń bí ẹ̀dá kò sí ìwé ìlà tíra ńlé kọ́ mọ̀ bọ́nú ìdààmú gbogbo àtàwọn sì ti nú lé kálẹ̀ sún náà o ẹni tó ṣe ti ní kèé ṣe tíra gidi o pé àwọn náà rò kọ́ da létà làwọn padà túbá kú ò ní ibẹ̀ abẹ́lẹ̀ nǹkan lọ́mọ́sà sànú wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àtàtọ́ yorùmí wọ́sọ̀ọ̀sà wọ́n ní èrò ṣètọ́ ni o èrò àṣetánì ni o ànábì ní ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ bá rí ìkan nínú àwọn àmì yìí bọ́yẹ gbọ́hùn kankan àbí ẹ̀rí kankan tó ti gbajúmọ̀ nínú àṣà yín wípé aburú ní wọ́n ṣe kí ni òun ní máa ń ní máa mú wá ṣàfà pé bá ṣe sọ yìí bá ṣe jáde ń sìn kẹ́nìkan kọ́kàn jáde síbẹ̀ kọ́kàn rí owó lára rẹ̀ ọmọ ya ó ṣe gbogbo onímọ̀nù tó ẹ̀mí rẹ̀ ó ṣe kíni ẹ̀mí rẹ̀ ó ṣe kúlẹ́kúlẹ́ àti táyà ó fún wípé tọ̀ níta <laughs> eh, àwọn olóde lẹ yóò anábì ní ìzára ha ní ẹyà dẹ̀dẹ̀ dárúkọ ọlọ́run kó tó láyà àti bìlẹ̀ àsànáàtì ìlà àǹtà ìwọ ọlọ́run bá o ẹnìkan ò ní múre wá àfi wọ ọlọ́run wà láyà dìfà òsèyí àti ẹnìkan ò sì ní dáàbòbò yẹn níbi aburú ayé ìlà àǹtà àfi wọ ọlọ́run wà láhàúlà wà láàkúwọ́ta ìlà bìkà kò àti bìlẹ̀ ìlà àǹtà wà láyà dìfà السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك ẹ̀mà yá mi bọ́bá ti wí bẹ́ẹ̀ ipá ìsò ní sekíní kò ní ká ọ ẹ̀mà yá mi wọ́n ni máa jẹ́ alálàrẹ̀ ríkọlù bẹ́ẹ̀ ni mi jáwó fi yìí ee àwọn jẹ́gbẹ̀rẹ̀ tí àwọn àlejànú àdúgbò yẹn fẹ́ gbà yọnu ìgbà àwọn ọmọ mi ń ka aláwọ̀ màláyà tí bisikíìtì ní sekíní

tọba ti sọ ọlọ́wọ́ bá aláyọ́ sọ níbi aburú yẹn àtàṣà òun kò níyà kan fi kulubil mu'min wọ́n ní olùgbàgbọ́ òdodo kò lè bọ́ ń bẹ̀ nítorí pé gbogbo ara ti bá àwọn àṣà kan nílẹ̀ tá a ti gbàgbọ́ èso ọmọ sọ kúlẹ́kúlẹ́ sí ọ mo wọnú ọ́fíìsì mi jọ kan mo kó lọ́fíìsì ní aago mẹ́fà àbọ̀ alẹ́ mo sì débẹ̀ padà láago mẹ́fà àbọ̀ àárọ̀ lẹ́yìn gbàtà káṣíwà tán ẹ lò gbogbo inú ọ́fíìsì làwọn alátakùn ti wá sí mítìmí ọkàn ṣe gbogbo ẹ̀fọ́ ní kí ni tuma eléyìí Allahumma la ya'ti bil hasanati illa anta wa la yadfa'u sayyi'ati illa anta wa la hawla wa la quwwata illa bika sábì ọlọ́run o àfàwà Abdullahi bin Mas'ud ó lọ ànábì sọ pé àti yàrá tó ṣirik ìgbàgbọ́ nínú àwọn nǹkan báyìí ànábì lẹ́bọ ni o wa ma nínú wa tó ti bọ́m̀bẹ̀ وما máa mi nà ìlà tàwa ni nínú wa tí èrò ìlà ọwọ́ ni walakin Allaha yudhibuhu bitawakkul àmọ́ ọlọ́run bá aláà máa mú kíní yìí lọ lẹ́mí wa tá a bá rí àbí tá a bá gbọ́ pẹ̀lú ìgbára lé ọlọ́run táwa ti gbára lé ọlọ́run tí ọba sí ìgbára lé ọlọ́run bá lẹ̀ kí ló ṣẹlẹ̀ jàmáà wàhálà ni torí pé o ti kọ́ mà tọ́kọ́dá èèyàn wá fẹ́ sòsì èyàn padà sílé sẹ́gun pé èyàn ti dára ẹ̀yẹ lọ akóòsì èyàn lọ bí tí ń lọ mọ́ obìnrin olóyún ó rí òkété lọ́sàn-án ọ̀sán wọlé pé ó ti tẹ̀lé ìgbàgbọ́ yẹn ó sì ti ó wá délé lọ́wọ́ pé ha wọ́n mà lẹ́bọ kékeré ni mo ti wá lẹ́bọ kékeré kí ànábì ní mọ́rọ̀ dátòhù ti yàrá àdìhájẹ́tì yìí ẹni tí yàrá bá dá padà superstition tó bá dá padà kúrò níbi bùkátà rẹ̀ tí lọ lè bíyá ńlọ ọkọ̀ sí ọ̀padà bí aláboyún jáde orí èkúté lọ́sàn-án ọ̀padà wọlé sọ́mọ̀ pé ìtọ́ gbàgbọ́ yẹn ti dá padà ó ti gbàgbọ́ ànábì tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fọkọ̀dé onítọ̀hún ti ṣẹbọ kékeré kí wọ́n wá ní kàfàrà kí lèyìn ó ṣe tọ́lọ́run fi pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ ànábì ní kọ́ọ̀là onítọ̀hún yóò sọ pé aláhùnmà ìwọ ọlọ́run la khayra illa khayruka kò sí orí kan àbúrò ìwọ ọlọ́run wàlá tọ́ìrọ̀ illa tọ́ìrúkà kò sì sí aburú kan àfàburú àtọ̀dọ̀ ẹjá wí jama Allahumma la khayra illa khayruka wala tayra illa tayruka wala ilaha ghayruka ẹ̀yọ́ miami bó ṣe wí náà tọba ti wí kàfàrà wọ́n ti kọ́lẹ̀ fún tẹ́lẹ̀ wọ́n ti parẹ́ torí kápọ̀ ọba padà wálé ni ọba ti lẹ́sẹ̀ pípadà lẹ́sẹ̀ torí ọgbà gbọ́

aburú ni tọ́ ìrùn akisamu nas tọ́ níparí ọ̀rọ̀ mi àwọn èèyàn wá pín sí mẹ́ta lábala tàtọ́ yòrò superstition alákọ̀ọ́kọ́ man tatayyara bi shay'in faraddathu tiyara aw amdathu huwa mushriku ẹni tí lọ tó fẹ́ ṣe òsìkọ́ tó padà sílé ọ̀padà ó sì gbàgbọ́ kíkọsẹ̀ tọkọsẹ̀ ní òjò lọ́bi tí ń lọ mọ́ wọ́n lélẹ́yìí kò sí àǹtara wa ń bẹ̀ẹ́ ẹlẹ́bọ̀ kékeré ni tí ó bá túbá tó bá fi kú yóò wọ̀ná lọ ọlọ́wọ́ padà yọ ọ́ àmọ́ yóò wọ̀ná kò sì kúrò nínú ọmọ ìyáwá Islam mùsùlùmí náà ni ọmọ jẹ́ àmọ́ tó bá ikú lérí ẹ̀ yóò wọ̀ná kó tó wà lìjẹ́dà ọlọ́mọdé àjọ àwọn tá a wí yìí ẹlẹ́ẹ̀kejì òní mọ́ta tó yọrọ òun tiẹ̀ orí wàlàmùyẹ́tòrò wàlàmùsítẹ́mìrà ọ́fẹ́sẹ̀ ìsìnkọ́ báyìí nígbà tí wàláàkiri yẹta kọwọ́ ẹ̀rù ń bà àmọ́ kò dúró wọ́n padà sílé ó ń ṣe kí ni ó ń lọ ẹ̀rù bà wọ́n látàkùn kọjú wọ́n látàkùn wéma wéma wéma ha ó ti rò ó wà ní ọlọ́m̀bẹ̀ ẹ̀ kọ̀ padà sílé ń lọ bí ti ṣe kí ni ń lọ ṣe bísínẹ́sì rẹ̀ torí kọ̀ gbà pé kìíní yẹn ó lè ṣokùnfà àdáwò fóun lé ayé òun ọmọ rẹ̀ bọ́lẹ̀ ó gbé ọmọ sẹ́yìn padà gbàgbọ́ ṣe osa kankan àmọ́ ẹ̀rù ń bà wọ́n ní ẹ̀rù wá ń bà mẹ́ta àti ìrìtàtọ̀ yìí látara ìlápa eku tọ́wọ́ tí eku bá bọ́ látàkọ́ tó tọ́ bá lọ sákòsì ah ìrìnàjò yóò burú jáì tọ́wọ́ dé pé láti akóòsì ni ó ti ṣe kíni ló ti rénà sí apọ́ ọ̀tún ibi táwọn ló ṣe kíni yọ̀dà irú ẹni yìí orí eku tí ó rénà láti apọ́ ọ̀tún sápá òsì ọ̀wá padà yìí ń lọ àmẹ́rù ń bà wọ́n ní imani tiẹ̀ dínkù ni kì í ṣẹlẹ̀ bọ̀ torí kọ̀ yẹ kẹ́rù ọba nígbà tí mọ̀ pé ìnàmà tọ̀ irùkún ìndàlá ìgbé ibi tẹ́lọ yìí kò sí lára ẹkú ọwọ́ aláàlọ́wà ala kádàrà aláàlọ́wà ìmọ̀ nìrẹ̀ dínkù ó ní ipò kejì ó ní ipò kejì ipò kẹta kọ́lọ̀bọ́sà fèmí àti ẹ̀sà rẹ̀ wọn na abàdà wà láyàtàkọ̀ wọ̀ fún òun rí tọ́lọ̀ yìí ẹni Allahumma la tayra illa tayruka wala khayra illa khayruka wala ilaha ghayruka wọ́n bá tiẹ̀ lọ ayá rẹ̀ oníjà ẹ̀rù oníbà kò ní dídò rògbòtò mọ́jọ kòkó tó máa ronú àwọn eléyìí ànábì ni ọlọ́run ọba Allah sọ fóun pé ẹni bá bá gbàgbọ́ rẹ̀ débi eléyìí débi pé tí àrọ̀ dá padà ẹ̀rù ọlọ́run ọba nínú ọkàn rẹ̀ ọlọ́run ó fi sínú àwọn seventy thousand tí òun ní ṣèṣirò ṣẹ́ kó tó wà ní Ghana ẹ máa yá mi iṣẹ́ ni ó ìwọ́n náà dára rẹ̀ wò tí ìwọ́ alátakọ̀ bá ń segin ni tọ́ba tàbí ọ tọ́ba kọsẹ̀ dára rẹ̀ wò ló sì mọ̀ tó ti wà nínú pọ̀ àwọn eléyàwó sí ń bẹ̀ anábì ni yẹ̀dẹ̀ kólé jannata anábì ni wọ́n wà lìjánná nínú ummati nínú àwọn àjọ mi sàbọ̀ òun àdìfà àwọn seventy thousand bìgẹ́ ìsábìn wọn ò ní sèṣìrìṣẹ́ wọn àwọn sàábà wá lójọ́ ànábì sọ́tọ́ wọlé kálukú wá ń sọ àwọn sẹ́rẹ́ pé àbáwọn báyìí ni àbáwọn tán ṣe kẹ báyìí ni àbáwọn tán ṣe kẹ báyìí ni nígbà ànábì wá jáde kọ́ọ̀lù wọn wá bí ànábì pé wọ́n la yashtarikun ànábì láwọn tó jẹ́ pé wọ́n gbọ́ lọ́n gbó débi pé wọ́n ebẹ̀ yẹn rúkìá ah, anikuli lahuma malika limuliki tó tẹ̀lé mulika man tasha allahu la ilaha illa wal hayyul qayyum allahumma allahumma rabban nas adhhib al ba'sa ishfi anta shafi la shifa illa shifa'uka shifa'a la yughadu saqama kò ní dọ́dọ̀ kò ní pé ìmá lọ́dọ̀ àwọn ẹgbẹ́ sorúkìyà fún èèyàn rẹ̀ rà rẹ̀ ńlẹ̀ fún òun wọ́n ọba aláàgbọ́dé bíi pé ọgbà pé tó bá pè yọ́dá olóhùn àmọ́ wọn ní ká má lọ fún rúkìyà o ẹnu pé ẹni tó lọ fúrúkìá yìí mọ́nì tẹ́sí kí ni ọ wálẹ̀ bí ẹni tí lọ fúrúkìá tó rà nábì rí ọmọ kan lọ́dọ̀ ọmọ mùsálámà anábì ní sẹ̀rì kí láha mo rí kíní kan tó pọ́n o àlìjànú lọ́ra júmọ́ o ẹ̀sùn rúkìá fún fẹ̀yìn nàbí ha nẹ́sọ̀rọ̀ àlìjànú tó lọ júmọ́ àwọn sàábà ṣe rúkìá lásìkò ànábì sàásàlà fúnra wọn ànábì náà ṣe rúkìá fáwọn èèyàn àmọ́ ẹni tí èsì rúkìá ẹni tí èlé ìbéèrè rúkìá lọ́dọ̀ àwọn èèyàn kan ṣe fóun yóò wà lára wọn ọlọ́mọsẹ́ bàbá náà sínú ọjọ́ máa ah ọ ah, dágbére fún gbogbo òsà àdábọ̀ àti òsà àjọbọ̀ èwo làdábọ̀ onílò ogun tí kálukú kó sínú lé yàtọ̀ sí ogun jẹ́jẹ́ dé ogun bá o ogun owó ogun sọ ogun àgbéga ọ dágbére fún torí ń tọ́ wọ́n ń bẹ̀ ọ̀dọ̀ ọlọ́lọ́wà kó tó dé kò táwì ànábì wá ní ẹni àwọn ẹni kéjì ní wọn àwọn náà ni wàlá ayatàtọ̀ yàrò ibi tá wọn ò nígbàgbọ́ nínú superstitions kò sí tí wọ́n lè rí kí gbogbo ayé ọmọ pariwo báyìí wọ́n wò bí ń tẹ́ ni aníkíní ọmọ jábọ̀ lẹ́yìn ìyàwó mi dákùnkú ọmọ wálé ibi àjá sùn jáyé ẹ̀yẹ wá ń ké lókè ilé ọwá ló 24 hours yóò ní ebi bébí wá pa yóò ṣe ni yóò pọ̀ mẹ́ yóò tọ́lá yóò pọ̀ mi fún gan <laughs> yóò lè pọ̀ mi fún ìgbésẹ̀ bí pọ́n ní ọkà bàbá ní bẹ́ẹ̀ ni omi nìí tọ́bá ìsì jì jẹun tán ìjọ tọ́bá wù ọ́ ní kò ṣe kí ni ọkọ bẹ́ẹ̀ èmi ọgbà kẹ́kẹ́ gbọ́ pẹ̀lú bó ṣe ké látàdá o ẹ̀hẹ̀ nípa ti ba níbẹ̀ yẹn anábì ní kò ní ṣèṣe ló ṣẹ́ ọlọ́mọṣẹ́ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa anábì ní wàdá yàkùtà òun wọ́n èsì fi irin irin gbóná tí wọ́n kìbọ̀ ná wọ́n èfi lé ojú egbò a máa fi iná jẹrẹ níyà ọlọ́run fẹ́ ààyè tó fi irin gbóná jura rẹ̀ òun kílẹ̀ tó gbọ́wọ́ lé kò ní bísmìlá bísmìlá bísmìlá a'udhu bi izzati llahi wa qudratihi min sharri ma ajidu wa uhadiru lẹ́bìnrin tí máa ń tayín tí ń ròyìn ẹ̀ka méje sí lẹ́yìn bísmìlá mẹ́ta bísmìlá mẹ́ta ẹ̀wá kàdúrà yẹn méje ànábìlẹ̀ ọlọ́run mú pẹ́ẹ́nì náà yóò mú títa ríro yẹn kúrò lára yín kí ló tó gbọ́dọ̀ gbọ́tọ̀ wá lè mú irin gbóná akhiru dawa yóò wá gbé hàn àdébìlì ọlọ́wọ́n fẹ́ ọlọ́dẹ kan ní finá jẹ yáyá kí ló dé finá jẹ yá àdébìlì àwọn seventy thousand yìí kò ní sí àwọn tí wọ́n máa ń fi ní gbóná bọ iná tí wọ́n fi má ojú egbò wa ala rabbihim yatawakkalun àdébìlì àwọn táwí yìí wọ́n gbára lé ọlọ́wọ́n ọba lọ́sàn-án àti lóru kò sí àfikọ́ nílé wọn ṣẹ́rí ẹ̀mọ̀bí àlọ́bàá yìí torí tó fi kọ́ bọ́ọ̀bá gbàgbọ́ òní mú wálé kò sí àrìmọ́lẹ̀ nínú ilé wọn torí tọ́ọ̀bá gbàgbọ́ òní rìmọ́lẹ̀ kò ní sóun kankan mọ́dí kò ní sóun kankan mọ́ra kò ní sóun kankan mọ́mọ́tò lẹ́yìn tọ́wọ́ ti fẹ́ sùn kọ́ka kùrùsí tí ma ti ń jáde lọ bismillahi tawakkaltu wọ́tawọ́kàlẹ̀ alẹ́lẹ́hayì lẹ́dì láyàmù nítọ́ wà ní kùránì ẹ̀ ọlọ́run aláyé tí ò ní kú sálàláyé tí ò ní kú jọba ọlọ́run ní kánà ní kẹgbàralé ẹmẹ́gbàralé nǹkan mímọ̀ ìjọ́nkù ní ìsìláàmù ni láàfin sọ fún wáyé pé kùránìyàtún láwàhàbíyà kùránìyàtún láwàhàbíyà ọ̀rọ̀ alùkùránì là ń fà nílẹ̀ àfáà yẹn jẹ́ àfáà kan tí ń tọ́ wa sọ́nà ní pé ẹ̀gbọ́n tọ́lọ́nsọ ẹ̀gbọ́n tọ́lọ́nsọ ẹ̀gbọ́n tọ́lọ́nsọ ọ̀tọ̀ ní tọ́lọ́nsọ ọ̀tọ̀ ní dáṣe gbogbo mùsùlùmí sọ kámọ́ra ní tọ́lọ́nsọ rẹ̀ ó ní kápọ̀ náà wà ń gbára lé nǹkan míì àfáà yẹn làwọn wá kíw lẹ́nu rẹ̀ ọwọ́ akọ àwọn èèyàn kíw rẹpẹtẹ tí wọ́n fákà sí gbogbo àgbáńláyé tí wọ́n sọ fáwọn èèyàn pé la ilaha illallah illallah illallah àbáwọn èèyàn ò fẹ́ fi àṣà lẹ̀ torí pé àṣà oyè ojú máa ń tì wọ́n tó bá fi sílẹ̀ nígbà tí wọ́n wà pé táwọn bá bá sàálẹ̀ àwọn òkú táwọn bá fi àsálẹ̀ àwọn gbà pé kò ní dáfá wọn bàbá wọn sọ pé àní ẹjọ́ kan kúrò lára gbogbo àṣà ẹ darí ọkàn yín sọ́dọ̀ Allah nìkan wọ́n wá sọ dáwà yẹn ni dáwà tó ń wàhábíyà ló fi jẹ́ pé èmi mọ̀ sọ́fà àwọn èèyàn mọ́ ní ẹmọ́ kò tí àfà kan mọ́ ayé àkùrá ni ẹmọ́ ṣe kí ni ní ẹmọ́ ká torí wọ́n ti dàǹkan rú lé nílé ọlọ́ mo wá subhanahu wa ọba tó ní ẹ̀mí wa kọ́lọ́mọ́sà mú wa dúró lérí dáadáa àtẹ̀bọ́ ńlá àtẹ̀bọ́ kékeré kọ́lọ́mọ́jà ṣe kán bẹ̀ta fi lọ́lẹ̀ bọ́lọ́hún tẹ́yìn bá nígbàgbọ́ nínú superstition yóò dẹ̀ lẹ́bọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀mí ro níbàdẹ̀ ẹ̀mí ro níbàdẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yóò kó bá àwọn èèyàn yóò sì kó bá rẹ̀ wà lórí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 ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون